fi hàn gbangba wípé níbikíbi tí wọ́n bá wà lọ́hùn ìyá olúwa náà wà tó ń sinmi ìgbádùn ayérayé náà wà yẹ kí lèèyàn máa dùn ní yéésù kún mọ́. mẹ̀dá hmm. bẹ́ẹ̀ ni àti pé àǹtí kejì lóòótọ́ la fẹ́ wọn àmọ́ ọlọ́run bá ó fẹ́ràn wọn jù wá lọ. dáàdì ẹ jẹ́ kí a tẹríba ká dákẹ́ ìṣẹ́jú kan bí a ṣe máa ń ṣe lọ́dọọdún tá a fi máa ń ṣe àpọ́nlé fún wọn. kí ó máa sùn láyọ̀ ìwà olùgbàlà tí tá fi pàdé tí ìpìyàn ní sí mú. àmín. Ah, bọ́dá mi ẹ̀yin náà mọ̀ pé mi ṣe ọmọdé mú after all mi tẹ́ ń wá ní sùn tẹ́ ń wá náà tí ò dẹ̀ sẹ́ni gbọ́dọ̀ fọ́ lọ́hùn ṣé final year ló ṣẹ̀yẹ kí owó dá yín dúró ni ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ìgbín ni o ìgbín lọ ọjà ọlọ́ra nǹkan bíi lọ́jà ó délé tó ń sè nígbà tó sè tán bù sínú àbọ̀ ó pe ara ẹ̀ ó ní ìgbín òun fún ẹ̀ tún dára ẹ̀ lóhun ní ìhò ó ní oúnjẹ ti jiná níwájú òun tó ń bá rẹ̀ yàn pé òun náà á pe ara òun nígbà tá a bá réèyàn ràn wá lọ́wọ́ yẹ ká ràn wá lọ́wọ́ ó dẹ̀ dá mi lójú pé tẹ bá gòkè àgbà nísìnyí ẹ̀ ń ràn mí náà lọ́wọ́ ìrọ̀rùn igi ó ní ìrọ̀rùn ẹyẹ. wo wo wo kejì lóòótọ́ ni pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló jáde látẹnu ẹ̀ wá àmọ́ ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ alágbẹ̀dẹ tó ń kígbe ọwọ́ ń ròhùn ṣé wọn bẹ́ẹ̀ ni pé ó ń fara ẹ̀ sí ni torí ayé a máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kò mọ̀ tẹ́lẹ̀ ni ṣé kò yẹ kó mọ̀ pé à ń fọwọ́ ju ewèrè sókè ju sódò dandan ni kọ́wọ́ ro ni ìwọ tó mọ̀ pé agbẹ́rẹ́ ògbé wàhálà tó dẹ̀ lọ́n tó lọ́n bá wọn lọ sójà tó ní káàkiri tó ń ṣe wàhálà ó mọ̀ pé ara ẹ̀ ló máa pàbọ̀ sí ni àwa kó wàhálà sọ̀rọ̀ àwa jọ o. ẹ máa yà ó tiẹ̀ parọ́ ìgbà tá a lọ láàárọ̀ mo sọ fún wọn mo ní kán dúró sílé nítorí health wọn kán jẹ́ kí èmi àti Babátúndé nìkan lọ wọn yarí kanlẹ̀ wọn ní àfi dandandan ló táwọn bá tẹ̀lé wa lọ ká ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láàbùrú kankan ṣẹlẹ̀ nǹkan tó ti ẹ̀ wá ṣẹlẹ̀ kankan ni pé owó ọ̀hún gan tún wá pé owó ìyàsàmọ́dé sálẹ̀ ni mo ti gba two thousand naira kún pé kò tiẹ̀ ṣe máa lọ náà tó bá dẹ̀ tó máa fi next week nǹkan tá a bá pa a máa fi ránṣẹ́ sí i àmọ́ wá gbọ́ o ò tún lè wọ aṣọ yìí lọ o ò rí bó ti ṣàní. má mi lè rí. fi kíní lẹ́fẹ̀ẹ́ mi jáde kó ká kíní sínú báàgì ó ní mi lè wọ aṣọ olóṣà aṣọ ilé ìṣà àbúrò ó ṣe pàtàkì o nítorí tiẹ̀ mo ṣe wá léèsì lẹ́yìn pé ọ̀rọ̀ owó sí o má tún jẹ́ kí nǹkan kan ṣe ẹ o. ọlọ́run á kan gbọ́.

ìyàwó tmm náà. wọ́n ní burúkú bó ṣe rí wọn yẹn tó bá ń gbọ́ fowó ṣeré àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. ibo lọ ti wá ń rówó wọn. má bẹ́ẹ̀ ń tún ẹ ṣé wọ́n lè wọ́n ní machine tó ń pọ owó. ìyẹn tó ń pọ owó. má bẹ́ẹ̀ ń tún ẹ. ó ga o. Ah! ṣòrí mọ́tò wọn dẹ̀ ni wọ́n ò nẹ́rẹ̀ kọ́ mọ́ṣe wa yẹn kaba kabi atobi dọ́sìn méjì. ọlọ́run máa ṣàánú wa nu sukú yìí. àmín wo ọ̀rọ̀ sukú tètè wá sún èmi ilé ààbò ó sì ọ̀rẹ́ mi bó ma jẹ́ nìyẹn a ma tẹ sójú à ilé ààbò ó yà àṣìṣà ẹ yà fún àwọn ẹlọ ẹ yà fún ẹ ẹ ọmọkùnrin wà very very important ẹ ẹ ti ọmọkùnrin wà very very important ẹ ká bá rí ẹ. ó yà. praise the lord ẹ̀yin olúwa Eh, adúpẹ́ fún orí ẹ̀mí àti orin ọ̀pẹ tí a fi yan ọlọ́run lógo eh, kí ọlọ́run gba orin wa eh, ní báyìí kókó ọ̀rọ̀ tòní ó já lórí bíbọ̀wọ̀ fún àwọn òbí wa ẹnìkan kan ní wa tó jókòó síbi ipò wo ni a fi àwọn bàbá àti màmá wa sí ní ìgbésí ayé wa ṣé ká tó ṣe ohunkóhun a máa ń béèrè lọ́wọ́ wọn pé ṣó tọ́ àbí ó yẹ àbí pé tí wọ́n bá sọ fún wa pé báyìí ni ó ṣe yẹ kẹrin gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run onígbàgbọ́ ṣé a máa ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu àbí a kì í gbọ́rọ̀ sí wọn lẹ́nu màá fẹ́ ká ka àwọn verses kan nínú bíbélì kí ó lè jẹ́ kí understanding wa kó yè kúrò sí màá fẹ́ kí ẹnìkan bá wa ka proverbs ìyẹn ìwé òwe orí kẹfà ẹsẹ̀ ogún. ọmọ mi pa àṣẹ bàbá rẹ mọ́. pa àṣẹ bàbá rẹ mọ́. kí ìwọ kí o má sì kọ òfin ìyá rẹ sílẹ̀. bó ṣe kọ sínú bíbélì nìyẹn kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí onígbàgbọ́ ohunkóhun tó bá wà nínú bíbélì ó lè ká máa fọkàn sí ká máa meditate lórí ẹ̀ lọ́sàn-án lóru so that ìgbésí ayé wa a lè a lè bọ́ sí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run tòró ṣe kókó pé àwọn òbí yín tó bí yín wọ́n ti ní àwọn ìrírí ayé kan tó fi mọ̀ pé eléyìí ló dá eléyìí ni ò dá ká tó máa lọ síwájú ẹ jẹ́ ká tún ka ìwé òwe kan náà orí orí kẹrin ẹsẹ̀ kínní. ẹ̀yin ọmọ ẹ gbọ́ ẹ̀kọ́ bàbá. ẹ gbọ́ ẹ̀kọ́ bàbá. kí ẹ sì fi èsì àti mọ òye. àti mọ òye kẹ́ ẹ lè ní understanding tó yẹ kóró bí mo yẹ sọ tẹ́lẹ̀ òun náà kọ síbi tí bàbá bá ti kọ́ yín pé báyìí lọ́nà báyìí lọ́nà báyìí lọ́nà torí àwọn bàbá yín gan àwọn gan wọ́n ti fi bíbélì àti ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ti fi ṣe oúnjẹ tó ń jẹ lójoojúmọ́ torí náà gbogbo nǹkan tó bá sọ fún yín tí ẹ bá ti lè ṣe nǹkan tí bàbá yín sọ inú ọlọ́run á dùn sí i except of course tó máa jẹ́ pé nǹkan tí bàbá yín sọ pé kẹ́ ẹ ṣe ó lòdì sí ó lòdì sí bíbélì ìmọ̀ ẹ wá jẹ́ kí bàbá yín mọ̀ pé ah, nínú bíbélì o bẹ́ẹ̀ ṣe kọ́ àwa o pé báyìí báyìí báyìí báyìí báyìí lọ́lọ́run sọ. kì í wá sí pé àwọn bàbá wọn ágìl pé ẹ ti mọ̀ jù wọn lọ ṣó ti yé yín bẹ́ẹ̀ ó ṣe kókó torí tó máa ń sọ pé ojú àgbà tó jìn sínú kì í ṣe pé bóyá kòtò lásán ni ìrírí ayé ni ìrírí ayé nítorí náà kókó ọ̀rọ̀ mi lè yìn ni pé kí a máa bọ̀wọ̀ fún àwọn bàbá wa àti ìyá wa ẹ à ní sùúrù mi gbọ́ ṣe ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ béèrè béèrè àsìkò béèrè ń bọ̀ farabalẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ ni wípé ó ṣe kókó fún wa lọ́kùnrin lóbìnrin àwa táwa ń léwe pé understanding wa àti gbogbo ìṣesí wa ká lè máa jẹ́ ọmọ tó yàtọ̀ kán lè rí lára yín pé ògo Ọlọ́run wà lára yín yẹn lè kíní àwọn òbí yín tó bí yín wọn lè fẹ́ yín fún nǹkan tí ò dáa ìfẹ́ tán ní sí yín wọ́n ṣe ń sọ pé ẹ má ṣe lè ẹ má ṣe lè ẹ má ṣe lè ẹ má wàá rò pé understanding títí yín tó rẹ ti lọ sílé ìwé ẹlòmíì ló wà jẹ́ pé bàbá ò kàwé mm-hmm. ṣùgbọ́n ìrírí ayé tí bàbá ti ní àti ìfẹ́ tó ní sí yín kò ní sọ pé kò ṣe nǹkan tí ò yẹ kó ṣe nítorí náà gbogbo ìhùwàsí wa kí wọ́n máa rí wa ní ìrì onígbàgbọ́ onígbàgbọ́ tó wà born again spirit filled at least wọ́n ṣàdọ̀ pé by thy fruit you shall know them. you shall know them. tó bá ti ń rí yín bẹ́ẹ̀ ṣe ń ṣe nílé gan àwọn òbí yín gan tí wọ́n ń ṣe onígbàgbọ́ through bẹ́ẹ̀ ṣe ń behave gan àwọn náà máa wò pé ah, ah, ọmọ yìí bó ṣe ń ṣe ìkáwọn náà máa ṣe bẹ́ẹ̀ ààyè ò gbà wá púpọ̀ lẹ́nu ṣùgbọ́n àmọ̀bíà eh, àwọn bọ́dà wa ní àfikún sí ọ̀rọ̀ tí a sọ sílẹ̀. ní gbólóhùn kan ní tèmi mo fẹ́ kí a wo nǹkan tí David sọ ó ní ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ sí àyà mi kémi kó má bàa ṣe sí ọ. gbogbo nǹkan tí bọ́dà wa ti bá a sọ yìí mo fẹ́ kí a fi ẹ̀mí ká máa fi bá a lọ pẹ̀lú àdúrà àti àwọn nǹkan tí a ti kọ́ lónìí ká pamọ́ sókàn àyà wa ká lè mọ nǹkan tí a ń ṣe ọlọ́run yóò ràn wá lọ́wọ́. àmín ẹ̀ ọ́ jésù ya ìbéèrè yín. ẹ jọ̀ọ́ pásítọ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ṣé ó pọ́síbù ọjọ́ sunday tábà ti múra tán ta sọ́pà lọ sí church kí popsi ọmọ mi wá wá pé wá pé àwọn fẹ́ràn wa níṣẹ́ ṣé a máa kọ́ lọ a máa dá wọn lò immediately tó bá ara wọn ṣe àbá máa ní pé kọ́ ní sùúrù ká lọ church pé tábà dé la ẹ̀ṣẹ̀ máa dá wọn lò. ìbéèrè tí wọ́n béèrè ni pé tí o bá ti tó àsìkò tó yẹ kí o lọ sí ilé ìjọsìn kó jẹ́ pé ìgbà yẹn gangan ni àwọn òbí wa sọ pé bá mi ṣe lè bá mi ṣe lè ẹ wò ọlọ́run ti sọ pàṣẹ sọ wà clear pé ká gbọ́rọ̀ sí àwọn òbí wa lẹ́nu ọlọ́run gan inú ẹ̀ ò ní dùn pé a kọ̀rọ̀ sí bàbá wa lẹ́nu nítorí pé a fẹ́ wá sí church èyí ṣe pé wọ́n ní kẹ́ má wá sí church rárá kò bá mi sáré ṣe lè àwa sáré lọ ṣe ní kíákíá tàbá dẹ̀ ti fún wọn inú wọn gan á dùn àti sọ pé òkè ọmọ mi máa lọ máa lọ church gẹ́gẹ́ bí ìgbà mi ìgbà tí mo wà ní kéré bàbá mi à ní go well my son torí mo ti ṣe nǹkan tí ó dùn wọn nínú kí n tó máa lọ síbi tí mo ń lọ so ní pàtó kan tí mo sọ ni pé ó ṣe kókó ká gbọ́dọ̀ sí bàbá wa lẹ́nu àkọ́kọ́ lọ jẹ́ iṣẹ́ tí wọ́n rán wa náà àwa ṣe ń kíákíá ká má fi hàn ṣe excuse ní church pé àpẹẹdẹ ọlọ́run gan understand. brother wa. praise the lord. hallelujah. ẹ jọ pastor ìjọ ó lẹ̀tọ̀ kíyàn máa lọ church bí kíyàn lọ kérúbìlẹ̀ mi kíyàn lọ lẹ̀sẹ̀ lọ́la kíyàn lọ sí anes kíyàn máa pín church kiri kakọ̀ máa lọ báyẹn àbí kílẹ̀. Eh, eh, praise the lord hallelujah uh, my brother ṣe rí question tí ẹ béèrè yẹn fúnra ara yín ẹ ti dáhùn bó ṣe jẹ́ ni bíbélì sọ wípé kí a má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ now kò sí nǹkan tí ó bá tí a bá ń lọ sí bóyá irú Christian Association of Nigeria sọ wọ́n fẹ́ ṣe program kan ẹ lọ síbẹ̀ church yẹn wọ́n invite yín lọ sí church yẹn ẹ lè lọ síbẹ̀ nǹkan tí kò dáa ni wípé ẹ lọ sí èsì lónìí ẹ lọ three months after three months ẹ gba sẹ̀lẹ̀ lọ after three months níbẹ̀ RCCG lẹ gbà lọ àti other churches bẹ́ẹ̀ oyè ìyẹn gangan ni wọ́n ń pè ní àgbèrè ẹ̀sìn bẹ́ẹ̀ ìyẹn ni kò dáa ṣe jẹ́ nìyẹn. ní àfikún ṣe rí ohun tí ó máa jẹ́ kí onígbàgbọ́ máa káàkiri ni pé kò tí ì mọ ẹ̀tọ́ ẹ̀ ibi bẹ́ẹ̀ ni ṣe fẹ́ pé ohunkóhun tó bá fẹ́ so tí a bá mọ ẹ̀tọ́ wa nínú bíbélì tí a bá ti lè di àtúnbí tàdé gba jésù gẹ́gẹ́ bí olùdáǹdè wa ìkọ̀ yìí kọ̀ tá a bá bèèrè lọ́wọ́ lòun á ṣe fún wa níbikíbi tí a bá wà ní church tá a wà yẹn torí kò ṣeé ṣe kí a wà ní church ká má jẹ òṣìṣẹ́ ní church náà torí tí yóò bá ṣiṣẹ́ fún ọ náà òun ṣe onígbàgbọ́ tó yẹ kóró so ibi tó bá ti ń ṣiṣẹ́ tó ti jẹ́ wọ́kà ó máa ṣòro kó tó máa lọ sáwọn ọ̀dà church kó fẹ́ lọ di wọ́kà ń bẹ̀ ni àfi tó yá pé o kàn ń ṣe o kàn wá sí church wá wọ́n bench nítorí náà ṣe kókó pé kí oníkálukú mọ ẹ̀tọ́ ẹ̀ níbikíbi tó bá wà tó bá ti mọ̀ pé ọlọ́run wà níbẹ̀ tó dẹ̀ wà convince mi máa ń rẹ̀ pé ọlọ́run àbẹ̀ tó bá ti lọ síbẹ̀ ọlọ́run àgbàdùn rẹ̀ ó nígbà tí máa rìn kiri. bíbélì fi yé wa wípé ìgbàgbọ́ bàbá àti pé pàápàá pásítọ̀ tí bàbá àti ọmọ tí wọ́n bá ń lọ church kan bíi kérúbù tí wàá tó gbà díẹ̀ tí bàbá wa fi church kérúbù yẹn lélẹ̀ tí ó wá sọ fún ọmọ náà wípé kí ọmọ náà kí ó má lọ sí church kérúbù yẹn mọ́ ẹ jọ̀ọ́ ṣé ó lẹ́tọ̀ọ́ kí ọmọ ẹ gbọ́ sí bàbá ẹ lẹ́nu àbí kí ó má gbọ́ sí wọn lẹ́nu sá. ẹ ṣe gan ẹ ibikíbi tí bàbá bá lọ ó dìgbà tí ọmọ bá dé ibì kan tó ó ti ní spiritual growth tó múnádóko kó tó lè sọ pé òun fẹ́ dá wa bàbá ló ti mọ nǹkan tó ń rí tó fi sọ pé òun fẹ́ kúrò ní church yẹn àsìkò tó dẹ̀ ń tọ́ ọmọ sọ́nà tí o ti fi ọmọ lẹ̀ o gbọ́dọ̀ máa carry ọmọ along ìkọ́ ìkọ́ tó ọmọ bá rí ní church ẹ̀ sọ pé òun ò lọ tí bàbá ẹ̀ sọ pé òun fẹ́ lọ ó wà lára nǹkan tá à ń sọ náà pé kí ọ̀n gbọ́dọ̀ sọ bàbá lẹ́nu torí bàbá ti rí ìrírí kan tí wọ́n ò tí ì rí tó ṣe kókó kí àwọn ọmọ wa gbọ́dọ̀ sọ bàbá lẹ́nu nípa ẹ̀sìn tí wọ́n sìn ìṣesí ìhùwàsí ìsọ̀rọ̀ sí kọ́lọ́n lè rí i pé èèyàn gidi ni ọmọ gidi ni tíra tó bá ti ń gbàdúrà sọlọ ọlọ́run àti màdá ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. tí ó bá di ìjọ mi tàbá ní chance báyìí. a máa àsìkò tó fún ẹ̀ṣọ́ ni. ẹ ṣe kàn sí i ló wá máa ṣàgbára. ẹ jẹ́ kí a ṣàdúrà ká parí ẹ̀ṣọ́ ni. Now, Father, we declare that we love you we declare an everlasting love for you in Jesus name amen So, how do you imagine? ẹ báwo wà ní ọ̀dọ̀ ń kú báyìí. ọ̀dọ̀ ń kú ọ̀nkú pè mí ọ̀nkì máa wà Friday mọ́ yeah ọ̀nkì jẹ́ kó di next week Tuesday. next week Tuesday ó ti ń pẹ́ o exam wa máa ti dé ṣé máa lè meet up báyìí. a meet up lágbára Ọlọ́run èmi mọ̀ ká máa meet up because nǹkan kan tí mo kàn notice ó ní pé ó dàgbà òun ti ń change bákan. Um, ó dà nǹkan kú broke wọ́n broke there, but wọn ò fẹ́ come out straight wọn ò fẹ́ sọ fún mi bó ṣe ń lọ so ah, kí la fẹ́ ṣe so mo ní hope náà ni pé ọlọ́run á ṣe. wẹ́ nǹkan tèmi kàn ti ẹ̀rọ ni wípé ká máa gbàdúrà torí gbogbo nǹkan tó dára ó ń fẹ́ àdúrà èyí tó dẹ̀ dá náà ó tún fàdúrà. yes <laughs> ẹ̀yin náà mọ̀ tẹ́lẹ̀ pé mi ò fàdúrà ṣeré. ẹ má jà àfijáfara àtọ̀ àtọ̀ àtọ̀ lágbára Ọlọ́run ẹ jẹ́ tètè wá máa lọ. no problem right. I'll give you a call. All right, no problem. All right, take care. Ọlọ́run á wà pẹ̀lú yín o. All right. yunifásitì. bẹ́ẹ̀ni o. hey congratulations congratulations. ṣe láì i'm so happy ọlọ́run mo dúpẹ́ o tó jẹ́ kójú tì mí lórí ọ̀rọ̀ àwọn ọmọdé mi ò lè believe ẹ̀ ẹ ṣe ah, ẹ ṣe tí ẹ jẹ́ kójú tì mí ẹ ṣe wò lágbára ọlọ́run ìgbésẹ̀ ìlọ́ka yìí ẹ fi ṣiṣẹ́ gidi ní tábàjáde lágbára Ọlọ́run ní ṣọ́kú mọ́ mi lójú lágbára Ọlọ́run ẹ jẹ́yàn ńlá lẹ́yìn ọ̀la lágbára Ọlọ́run Ọlọ́run mo dúpẹ́ ah ọ̀gá Ọlọ́run ṣe jàmbá jàmbá jàmbá. <laughs> <laughs> ẹ wo sísá mi tí bá ti ń lọ sí school ẹ wo both two I don't want it anymore. Eh? Yeah, we need both five. Eh? We need laptop. Eh? Not gonna fetch be laptop. I want apple àti ipad. ó ti ẹ̀dá ìwé náà lọ kà á sọ ìwé náà kí ìwọ kí ni ìwọ náà fẹ́. nínú ọjọ́ ẹ rí nífẹ̀ẹ́ kan tó pọ̀ jù mú kan fẹ́. tí máa ti ń lọ ọkọ̀ bá mi gé ìgò fọ́ kí nǹkan máa fi ṣe ṣe as a big boy. <laughs> ẹ wù ẹ wì tá a sọ dùn bẹ́ẹ̀ ṣe ń lọ yìí ẹ má gbàgbé ọmọ ẹ̀ tẹ́ ń ṣe o ìwé tó sọ pé kẹ́ lọ kà ní kẹ́ lọ kà o àgàgà ìwọ yìí kì í ṣe pé kò débẹ̀ kó lọ join court o kò kí kò lérè kankan lórí àti pé wọn náà kì í ṣe pé débẹ̀ kó lọ máa join àwọn àrìstò tó ká àrìstòs o. it's true náà ṣe báwọn náà ṣe ìwé rí àmọ́ bó ṣe ń ṣe ń bẹ̀ ẹ̀yin ò ní darapọ̀ máwọn tó ń kó tó ń gbá àwọn ẹgbẹ́ bàbá wọn tó ń gbá àwọn ẹgbẹ́ bàbá wọn ni kó lọ́jọ́ ọmọ gidi ń bẹ̀ ni o ṣùgbọ́n mi ẹ má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ jọmọ fọlọ́run bàbẹ̀ yín ojú òní tì ẹ má ẹ̀ kójú ṣe gbọ́ ẹjọ́ torí ọlọ́run anyway this calls for celebration oh, yeah, yeah. so kí la máa ṣe kí la máa mú ẹ jẹ́ ká mú wáìn ẹ ah, ti ah. dáwọ́ yú ẹ ti dáwọ́ yú ẹ ti dáwọ́ wáìn ẹ jẹ́ ká mú wáìn. ọ̀rọ̀ yóò yé mi dáadáa ni ẹ ẹ mọ̀ pé oníkálukú bùkátà ta ni ó yàtọ̀ síra wọn èmi ní fámìlì arúgbó ara máa fi kàwé mo níyàwó mo lọ́mọ ilé so lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbọ́dọ̀ máa yọjú sí wọn èmi ò lè ṣe pé kí wọn dúró sí skul ká dúró títí títí títí tí wọn yọjú sílé ẹsẹ̀ àríwó tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àfi orí ọ̀fẹ́ ọlọ́nà nìkan ló lè ló lè yọ àbúrò mi wà látọ̀ wá àbúrò mi ó wà ní dìbòlẹ́ àìsàn mi so yẹn ó dẹ̀ ní presence mi nínú ilé yẹn báyìí èyí tó ṣe kókó ni pé àbúrò mi yẹn àbúrò kan tí mo ní nìyẹn gbogbo àwọn ìyàwó àtàwọn tó wà nílé wọn lè ṣe wo rọ́ọ̀nì ìṣẹ́ bíbí ṣe máa ṣiṣẹ́ ó ṣe kókó kí n lọ. ṣeré burajide ẹ jẹ́ ká fi ìgbèrè ọlọ́run wà ní school there is nothing wrong orí ọ̀fun ló wà ó fún wa. The Bible says your grace is sufficient for me oyè yín tí èmi fi pé tẹ́ bá wà ní school tá a bá ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́ nílé ẹ̀jẹ̀ Jésù á kọ́fà wọn níbi tí wọ́n wà èmi fi pé a ṣe wà yìí ẹ ká face study wa ẹ bá ṣe ń pray táwọn èèyàn mọ̀ wá ká pọ̀ ẹ ẹ ká ká ká ká face studies wa by now bí wọ́n tẹ́ fẹ́ lọ ṣe lẹ́sìn ẹ̀wọ̀n lectures tẹ́ máa tẹ́ máa miss ẹ̀ tẹ́ mọ̀ ra àwọn lecturers wọ̀nyí náà. ṣé ló gba ọ̀rọ̀ lecturer yẹn wọ́n lọ́wọ́ àkóso wọn nù ìwọ bọ̀ ọlọ́dẹ tó pè ní tó pè ní lálẹ́ tó àfẹ̀mọ́júmọ́ ló máa kún tó ní kó dúró kílẹ̀ mọ́ tó sọ pé tèmi yé òun tèmi yé mi. torí torí bí mo ṣe wà ń bí iye ọkàn mi ò sí bí rárá ọkàn mi ò sí bí àwọn tó wà ní gan ó kọ́ sọ mo sọ ni àbúrò kan tí mo ní nìyẹn wà sí ilé àìsàn èmi fi ìlú kàwé sẹ́tù ẹ ìṣòro everyone helps those who help themselves ẹ kí mi tiẹ̀ move kó máa fàgbà ràn lọ́wọ́. ìtìsú ẹ̀ máa jí kó fọlọ́run sí iṣẹ́ dọ́tẹ̀ ṣègùn ṣẹ́gbọ́. okay take care safe journey ẹ. Eh? all right all right god bless you bro. ọjọ́ orí kọ́ lọ́gbọ́n orí ìwọ̀n bàtà ẹsẹ̀ kan náà pè lágbà lágbàlagbà tó ń bọ̀ lọ́nà ó pé baba kẹ́ ẹ pẹ́ bàbá ẹ̀kọ́ mi lọ́gbọ́n ǹjẹ́ o mọ̀ bóyá gọ̀dà àgbà ni sáré ni tó lè sọ fún mi nǹkan tó ń pè ní ọgbọ́n ó yà wò ìyànjú. ẹ kò sí nǹkan méjì tó ń jẹ ọgbọ́n ọgbọ́n bí ẹ̀ tó bá ní í kò. tí ó sì ní àgbékalẹ̀ ọ̀rọ̀. ẹ̀dínláàbù ẹ̀dínláàbù. ọgbọ́n ni ẹni tó ní ọgbọ́n tó sì tún ní ìmọ̀. ìwọ náà tún gbìyànjú dáná tún lè gbìyànjú. gẹ́gẹ́ bó ṣe yé mi o ọgbọ́n ni àròjinlẹ̀ òye and ọlọ́gbọ́n ni ẹni tó ní àròjinlẹ̀ nínú òye ẹ̀ irú wọn dẹ̀rẹ́ àkì bá wọn nídìí kí ló báyìí wá. ẹ jẹ́ ká fún látẹ̀wọ́ ó túmọ̀ sí pé arábìnrin tó kọ̀rọ̀ ọlọ́gbọ́n èèyàn. ìrọ̀lẹ́jọ́ ìrọ̀lẹ́jọ́ náà ní ilé ṣe ti rí bó ti ga tó yìí ṣe ti rí pé kò ní làákàyè. olóyè lọ́wọ́ ẹ̀dá ẹ̀kan pé kí ẹ fi ọgbọ́n orí ó ní ayé òkun náà bá wọn ṣe ń pé a máa fi ṣe iṣẹ́ àmúrelé. wòdà kí ló pàpì Nigerian students. ẹ ẹ dúró ń bẹ̀ ẹ dúró ń bẹ̀ yàrá òpá kan lè máa wọnú kíláàsì mi ẹni àìwọ táyìm tẹ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ kíláàsì mi ń bọ̀ lẹ́tí ń bọ̀. lẹ́tíọ́rà ẹ ṣe máa ní ká gọ pa bàbá mi ṣàfà sí i. ó sún mi báyìí ẹ <laughs> eh, máa yọ̀ wá ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló máa ń fẹ́ díẹ̀ gbọ́ lẹ́tíọ́rà kan sọ wípé níbo lẹ́tí ń bọ̀ á dẹ̀ máa jẹ́ kó yé wọn crack Máyọ̀wá aka too much money à ń bọ̀ láti ilé ijó. kí ló wá kàn mí pẹ̀lú ijó ṣé àsìkò lecture ló jẹ́ kẹ́ máa lọ jó. yẹ o mọ nǹkan tó ṣe lecturer jẹ́ kó yé lecturer. ẹ lecturer rà mí fẹ́ mọ bó ṣe lọ. wàá mọ̀ jẹ́ kó yé jẹ́ kó mọ̀ jẹ́ kó mọ̀. I see you. Ah, oh, yes. I see you. Oh, yeah. Okay. One money. One money. One money. One money. Oya, oya, oya. You see me. One money. máa lọ owó máa lọ. ẹbí ilé tó fi tó máa lọ náà ó yá wèrè ni. èmi antivirus ní pákó máa fọ gbogbo ọgbà ẹ mú. má yẹ múná létí ẹ o. ẹnu géètì sínú ọgbà ó yá ìta máa lé gbogbo yín lére ni iṣẹ́ yóò dé ibà yìí. Ah, gbogbo ọgbà làwa ń sọ fọ ọgbà mọ ọgbà ìwọ̀n náà fọ́ọ̀nù. ẹ̀ ń wo bàbá yìí tó kúrú ìtẹ́ làwọn aṣọ tẹ́lẹ̀ ìtẹ́ òkú ni òkú tó stubborn òun ló fún bàbá ń kó. tó fi kú báyìí. ok ó yá ó ti dọ̀rọ̀ òkú òkú ló gbá yín lójú tẹ́bi kúrú bíi ẹlẹ́ tí má tí má ra yín kò lásọ ẹ má ẹ gbọ́nẹ̀ lọ ni ẹ má bẹ́ẹ̀ lọ ni. àbẹ dúró náà kí ló ń ṣe yín wọn ètò gbọ̀nà lẹ́nu yín tẹ lọ́n ló máa mú. ẹ dúró ẹ máa ta wo farabalẹ̀ o yà fọlá fi wọn lẹ tó kó yà já máa lọ. òye nípa kò máa fọ fún ọmọ ọmọ yín bàbá o ẹ ṣe bí wèé náà kí ni o fọkúlẹ̀ já máa lọ. ẹ wo ẹ wo ẹ jẹ́ sọ fún yín. o ò bá lọ́jà nù bàkó tó wọ náà bàkó tó máa ṣe játijàti tó ṣe náà gbà yìí àti fẹ́ fọ ọgbà yìí mú torí pé bàtà o ṣe sámínà bàbá débẹ̀ pàtọ́lá gbà wá ó ní ẹ̀mú sí inú ọgbà ẹ bá wa fọ ọmọ tó ní ó wá sí ìwéhùn pákó wo abẹ́ máa rìn pẹ̀lú pẹ̀lú kìíní sí ni. ẹ ti ń lọ ẹ ń lọ ẹ rò pé kìíní tó bá ń gbọ́ màá kó fún ẹ èmi ò ní kó fún ẹ rárá tírélà tó kọlu mọ́tò ní àtẹ̀ ní àtẹ̀ bíi búrẹ́dì gbígbóná nínú ọgbà yìí ẹ rí bàbá ẹ já lọ. fẹ́ ṣe ń dùn mí náà ṣùgbọ́n olórí burúkú tún ráyọ̀ mo yín bá sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ló ń dùn mí lẹ̀ àbí àbí èrè kankan ló sí. ṣé bó ṣe máa jẹ́ nìyẹn. ṣé bí ìwọ ṣe fẹ́ kó jẹ́ nìyẹn ó dẹ̀ ti jẹ́bẹ̀ sọ́lẹ̀ fún wọn lé táṣó ó ti yé ẹ máa mú nǹkan le sukùl yìí rọ ó rọ ju ká máa ṣe é. so inú òṣèré sukùl tàwa ẹ pé kéèyàn máa ṣòwò kó máa ṣe tá ọtún inú òkú pé ó yẹ. kí má èyí tí mo yà ń patí yẹn lélẹ̀. ẹ ẹ wàá fara balẹ̀ farabalẹ̀ kò sí wàhálà. farabalẹ̀ farabalẹ̀. mo ní kó farabalẹ̀ bàbá mi kò sọ̀rọ̀ lórí. àwọn àlùsí lókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlẹ́lẹ̀ lọ wà. ó yá iṣẹ́ lélẹ̀. control c kí náà ń porúkọ ẹ̀. ó yá má sọ pé o mọ̀ mí náà password lọ́gbàá ayé mi nìkan náà nìyà. dúró ná password àbí kí wọ́n ti ń pè ẹ́ ṣé òtí tó mo ṣe jẹ́nu campus ni. ta ló bá sọ̀rọ̀. wọ́n mọ̀ ọ́ sún ara rẹ̀ dájú kọ́ ọmọ yàn. kí náà ẹ máa ń ṣe bẹ́ẹ̀ nígbà wọn nìkan náà wà ní sukùl wọn ọ̀dẹ̀ ní wèrè wọn lárò mọ́ àtàwà òkè tó yẹ pé wèrè orí wa orí wa gbá pòògùn àkí ń wà bọ́ ṣe ń wùwà ẹ̀. àfi sùúrù onújẹ́ kan máa disgrace ẹ̀yin ọ̀kọ́lá. gbọ̀dọ̀gbọ́ lórí burúkú nìyá ẹ̀. Ah, ó jọ bẹ́ẹ̀ kúlórí burúkú. ṣé torí mo máa ń jìbá ọ̀gán fúnra rẹ̀ ṣe. ìmọ̀ ìtẹ́lẹ̀ ti ń jà ni mi ìbu ẹ̀nà ṣé bóun náà ni mò ń bu gbé ìjà ẹ nì. o bùnmi lọ sọpọ kọlà ṣé o rí pé ìlànà swag swag délé kì í ṣe pé mo kọlà wẹrẹ kẹmi náà ilé ìtọ́jú pé ṣe gbogbo wẹrẹ kẹ́ ń ṣe ló kàn ha tó bá fọwọ́ pa méjì ló máa ha ẹ lọ́wọ́ ilé smooth o rí outons road bóyá sọ̀rọ̀ ń parọ́ mẹ́rin igwe àwọn kan igwe aláya kínní kan sóhun dógùn ṣèṣe wọn bóyá igwe aláya ṣe wà léfò ńlá bàbá bá rìn báyà bá tún máa ṣe kí ni wọn máa fẹ́ rúgbọ̀n máa fẹ́. àwọn eléyà àwọn ẹ̀rí eléyà wọ́n nífẹ̀ẹ́ rẹ ni. dúró wa orí clean boy bele, wo mí náà. ọkọlà nínú campus yìí. ẹ kí ló ṣe. Oh mo gbé. tó bá ń gbọ́ ọkọlà aláliga ọkọlà aláliga èmi rẹ̀ wò pé méjì àgbẹ̀ làwọn aláliga wọ́n rí kí ni sí ọ lẹ́yìn kan ọgbà alẹ̀. ó mọ̀ ọ́ ṣẹlẹ̀ clean boy don't ask her out òun deny offer mi kí ló dé má fi ṣe tìjà náà o oh, understand ni control c password láì log in bó ló ti fẹ́ rí control. ó wà pàbàdé. in that case màá ní láti rí sug president eh? bí ọkọlá ṣe lè pass jamb not ọkọlá lásán o but being out o ti gbọ́ bóyá lọ. <laughs> Can you just imagine? hello. àwọn lele. olóògùn gbàgbó. wo wo wo down ẹ kilo, ló kilo kí kilo kí kilo kí ló pọ́pìn kí ló sáàpì kí ló àpùn bíbà. ṣé ẹ pèrè ayé ni kí ló ṣe yín. pàtó <laughs> rẹ rìn. irọ́ parí rẹ̀ rẹ̀ sàrúsí àti súnlọ̀ kí ló ń ṣe yín. angel angel ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ mo rí i pé ti fẹ́ máa rough ìwọ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi tiẹ̀. kò ní bá àwọn olóòórùn yìí o tán pera wọn ní password àti tout. kí ni sọ́rọ̀ sí ara rẹ ṣé sáwẹ́rì ọ̀kan là ṣé ó kàwé ni ọláyà gbé kọ̀ kàwé ni ọ̀dọ̀ lajúkọ̀ ọ̀dọ̀ àyàn mọ̀. bọ́dà ẹ jẹ́ kí n help yín ẹ jẹ́ kí n help yín. ó sì ń jarí. single c is not good má máa fi ìlà búyàn ewu ara ni mẹ ewu ara ni kò dáa ẹ eh, mo rí i pé wọ́n ti gbọ́yàn lẹ́nu tí ọ̀rọ̀ dá ṣákáṣáká lẹ́nu ẹ̀ but let me tell you something sori sori pé bá ṣe wà we big boys we no dey fa wàhálà but tó bá fẹ́ wàhálà a máa fún ẹ dọ́bù a máa fún ẹ ní bó bá ṣe you see wetin sori blow mi bó ṣe wà o wicked gan o ṣe pààyàn méjì ní last week. mo gbé mo wà lẹ̀ mo wà ìkúùkù rẹ̀ owó mi kọ́ ń bàdàn ó ní ìgbó gbà tó sí ọ. tó bá fọkọ̀ máa jẹ́ kán treat fọkọ̀ bẹ́ẹ̀ ẹ bóyá kò yé tẹ́lẹ̀ máa jẹ́ kó yé ẹsẹ̀ ẹ listen listen listen tí àwọn àbọ̀dá ẹ̀ bá ń sọ̀rọ̀ má máa sọ̀rọ̀ ṣé o understand. ó yẹ sí mo rí pé kò yẹ but màá ṣe short introduction èmi náà ń pè ní crack aka American lollipop ẹ eh, listen listen ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ we will be very good bad boy. Oh, <laughs> bọ́dà ẹ ti lọ sí lásìrí àbí. kí náà ṣe ń bẹ̀. Ah, ẹ ti gbọ́ nípa kò gbá gidi. Mhm. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. kò gbá gidi. orúkọ yàrá ìyá yín ni kò gbá gidi. <laughs> Eh, ṣé ṣé o ṣe kìíní kí ló sọ eh, eh. ṣé o sì èrè ah listen brother ṣé mo nǹkan to ṣẹlẹ̀ see we we big boys o àwa òkè banga. bá ń gà o tó bá bọ́ gbòlà ọmọ oh, so respect yourself. ó jọ halẹ̀ mọ́. ó lè ṣe máa jẹ́ nìyẹn. kò jọ kocho yeah that's kocho kocho fún mi gan ti rin oyin ladies ẹ má jẹ́ kó máa fi jókòó kéré náà ẹ jẹ́ ká lọ jásùn tó. Oh, ẹ máa kó wàhálà yín lọ bẹ́ẹ̀ ń lọ ẹ o wá bá wo farabalẹ̀ ah. intro lele. Taba máa dalẹ̀ wọ́n ni wò tán wo ìyá yín bẹ́ẹ̀ lọ ẹ ẹ lọ intro ni ẹ ní wò tán ṣe ti gbọ́ àwọn tára lọ bàbá mi. ẹ wo kò ní tí ìyá yín lè sẹ àbátọ kátọ sí ọlá lóye kò lè yọ ọmọ léèké ń bà padà yé yín. ọmọ àyè yín lulẹ̀ wẹ̀ yìí. youngest boy in the Jubilee. I feel you, man. I see, man, you guys are feeling cool. Yeah, yeah, yeah. Okay. But see, we everybody enjoy our Aisha. Because this is the big boy club. We see our. I enjoy it, but I Yeah, we should. Yeah kọ́sí dẹ̀ my ṣẹlẹ̀ lálẹ́ yìí you guys you yìí máa dùn gan ẹ máa be happy because you have a lot of access in the building. yes yes you understand. come for yìí this is not the first time that she wàá ṣe club bíbá ìbọn alẹ́ máa yàtọ̀ cause you máa nígbà I'm a bad oh, girl, cause I have a big people for you a big boys a big guys All ọ̀ ní this guy ọ̀ don't guy tó mad tó hot ń gbòó. àti máa fún ọ ní something bó ṣe ń sọ. ayé ẹrù bẹ́ẹ̀ ayé mi jọ̀ọ́ kò bá mi jẹ́ ọmọ gbọ́sọ̀ dábàdà jọ̀ọ́ this is a big point lọ ó ti yé yín gẹ́gẹ́ bí ṣe sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ everybody máa bì á fi gàn ó ti yé yín bọ́ọ̀ kí n pe àwọn guys yìí síta kọ̀ọ̀sán ọgbọ́n on the road láti perform the stage ìlànà yìí kọ̀ọ̀sán wàhálù kan báyìí kọ́ọ̀rù ẹ̀yìn bí pọ́s ní ká pọ́s báyìí ó ti yé ọ̀rẹ́ jẹ́ kàn rí gbọ́ ọ̀jọ̀ wọn síta kàn rí nǹkan bó ṣe ń lọ nà. báwo jẹ́ kàn rí gbọ́. ọlọ́gí tọ́jú ẹ̀ ṣé kí tọ́jú ẹ̀ àlọ́ ọ̀rẹ́ mi. ok no pin tó bá jẹ́ kàn rí gbọ́ kò sí wọ́n tó bá jẹ́ kàn rí gbọ́ ẹ́ ṣé kí n tún sọ àbí kí n tún sọ ṣé kí n tún sọ àbí kí n tún sọ. kàn rí gbọ́ àbí àyíká ìrẹsì ti rí gbọ́ ẹ̀jẹ̀ ṣe é láti lókè méjì ìgbìyànjú àwọn tó ti mọ̀ tẹ́lẹ̀ náà ni bọ̀ tó ń jẹ́ tó ń jẹ́ ìyẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni tẹ́lẹ̀ ni ọba kun ẹ̀ bá kun ẹ̀ but this level don change. pẹ̀pọ̀ eh? sí ipods pẹ̀lú sí bísí. báyìí báyìí sí level ti change. bísí kì í fọwọ́ báyìí. level ti change. Nemesis is calling the then you don't change now, you know if you call me again at the end of the thing. change, Yeah, now. I blaze, please come on stage. Thank you very much, my guy. I don't do I do I do Thank you, bro. Nasu. Okay. Yeah, yeah. So, go there. Okay ṣẹlẹ̀ wọ́n sọ fún ẹnu òbí láì. Má sọ wo wà kọ́sù ilé pop champagne guys dey so sọ́ni gbégbé bá lò. Ó ń bá ní ìṣòro tó ń bá ní. Ó ti ṣẹlẹ̀ sọ fún ẹnu òbí láì champagne, ma somme roi. Quand tu les pop champagne, guys they so surely they go down low. On bang, chérie de Maria Yoko. Que vous tichez, on s'en fout de l'oubila. Ma somme roi. Quand you the pop champagne, guys they so surely they go down low. On bang, chérie de Maria ó ti ṣẹlẹ̀ ó sọ fún ẹnu ìlànà má sọ you the pop champagne. Guys, they so surely they go down low tó bá ti ṣe tó tàbí ojú ní màsẹ́. Kàbìtì kàbìtì lọ rárá yóò fún just money dem go talk. Kàbìtì kàbìtì lọ CMM jìjì ló bẹ̀rẹ̀ gbé sí yá. Kàbìtì kàbìtì lọ rárá yóò. Everyone ló dé confused. Lóbi ni ó bá pé my deal. Ohun ojú mi rí màsẹ́ o. Kàbìtì kàbìtì lọ rárá ọmọ kí ló sọ kí ló sọ ó kàwé jùlọ tó yá bẹ́ẹ̀ àwọn ìgbà tá a kéré wọn là kéré wọn fojú ṣẹ̀rọ bọ́ ìgbà tá a kéré wọn là kéré wọn fojú ṣẹ̀rọ bọ́ àwọn àdé wọn là dé torí adé orí ìtàgé ẹ̀jẹ̀ ṣe what they wanna say it doesn't matter what they say cause shit happens na my time tipẹ́tipẹ́ ló ti sọ fún ọ mario na wa time jọ ṣá máa sọ fún ọ bí ṣe sọ fún ẹ ọmọ gbọ́ bẹ́ẹ̀lù tó dùn ẹ gbọ́ bẹ́ẹ̀lù tó dùn gbọ́ bẹ́ẹ̀lù tó gbọ́gbẹ̀rún jẹ́ tí wọ́n kò jọ ti ẹjọ́ tẹ́nìkan. Ẹtú ni màá sọ, kàbìtì kàbìtì bọ̀ rárá yìí, jẹ́ fún ọ ní ìdẹ̀kùn tọ́. Bóyá yíyọ èdè ló bẹ̀rẹ̀ gbó sí yá àbìtìkábìtì lọ láyé. Nípínlẹ̀ ló dé confused lóbi ní sábẹ́ wáyé. Ojú mi rí màá sọ òkú àbìtìkábìtì lọ. Tẹ̀wé kí lọ sọ ọ́ kí lọ sọ ọ́. Kíkè mi ò ní òdìjì òkè owó tó wọlé wá tún ṣe báyìí túbọ̀ alọ́mẹrin sí gbọ́mọ̀ mọ̀ ẹ́ ìgbó wáyú mo gba káàdì mọ̀ òṣè lórí wáìdì ògùn máa tó west ọmọ tó bá máa lo mọ̀ mọ́ èso pé ìgbó padà ṣáàkì dídò. Okay, okay, let's play. Hello, Tennessee, Bobo, More. You know why you put my you why you my dress, Bobo, jubilate, my body, when my surely, then jubilate. If it's your birthday, you must be happy. It's a Wednesday, no more delay. Omo, don't tell your daddy, don't tell your mommy. They people say you too small and too young to fall Just hold your feelings. Don't show your feelings. Now you know how you dey feeling. Forget your picture. On a very good day, they no want make you come cause they wanna be there. And every Friday, they no want say you are your place. You still fall the ground. Don't you know that? Regret, regret, regret dé dé wá dé wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ Are you ready to ride? Are you ready to groove? Cause the moon is to rise. Heaven numbers of guys, they us stop the yard. Don't call me, don't call me, I'm a smarty yard. Sip stop champagne, sip stop champagne. We say stop champagne, sip stop champagne. Sip stop champagne, sip stop champagne. Sip stop champagne, sip stop champagne. make it up, sip some champagne, let's gbọ́ pé mi ò gbarú ẹ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ o ilé owó leléyìí o. ó gara wọn tó mọ tó mọ tó mọ tó mọ ṣé àìfẹ́ kó fẹ́ kó fẹ́ yọ mí mi nírọ̀lá. gara o o ti gbọ́ pa ti débi. ọmọ ti gbọ́. pàdí mi orí ẹ wà ń bẹ o ọ̀rọ̀ ẹnu ń sọ lọ́wọ́ ó yẹ ṣáṣá gbìyànjú ṣá. ó lẹ́nu ìlú tiẹ̀ pọ̀ ó pọ̀ jù tí òun yẹn pọ̀ jù aláyé àbúrò wọn làwọn là ń kàtàkà tán yìí. fa kan fa kan fa. ṣẹlẹ̀ wọn jẹ́ ọmọ ní ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ ni pé níbo làwọn guys yẹn ti wá níbo náà ń gbé. guys yẹn mad ọlọ́run. bẹ́ẹ̀ ni wàá ṣe fèmí láti pé ìkẹwàá wọlé àti pé wọ́n ní owó bí ẹni tó ń tẹ́wó ni. ọ̀run ṣe fowó ṣeré too much money tmm. tmm too much money. tọ́bì too much money. gbàgbé o bó tún mọ nǹkan tó ṣẹlẹ̀ báwo ló ṣe lè bá mi gẹ̀ẹ́tì nọ́mbà wọn pin wọn mo fẹ́ máa ping wọn. tó bá tún wá ping wọn tó wá ṣe kí ni wàá tún wá. ó kéré gan so easy láti ping. má ṣì fún wa. àwọn bẹ́ẹ̀ sì ń pọ̀ ẹ̀rọ àwọ̀ rí ẹ kéré. tí n bá ti ń pè yín tẹ bá ti ń wọlé ẹ bá ti ń ṣeré fáwa ẹ má jẹ́ kí fọkọ̀ kékeré wà á. ẹ pọ̀ jù ó ti tún ṣe àtẹ̀wé ó ti dànù ṣàlàyé máa tún máa fún ẹ lówó mi máa tún máa fún ẹ lọ. jówó ṣáàdì wọ́n máa wá gbà dúró ṣé ìwé ló lọ́nkà ni àbò owó kò yé mi mọ́ náà ó dà ìpowó ló lọ́nkà skul tó wáyé o it's true because every time owó owó kí ló ń fowó ṣe gan ẹ dúró àbúrò ẹ kọ lọ. Ṣadé dẹbi báyà tí mi Ṣadé is okay she is living large in school Ṣadé wà wà mo bá obìnrin Ṣadé ẹni bí Ṣadé wé mi náà àwọn ẹni fún mi lówó. ó lọ wo kó béèrè pé kó tiẹ̀ yọjú sí pé Ṣadé o ṣé ò ní ìdí kankan ni ṣé ó yẹ kí bẹ́ẹ̀ gbà nǹkan bọ́lé òun sọ pé ó live large in school ẹ ah mo rí i pé ó ti wá tásìkò fún mi láti yọjú sí in school ó tọ́ ni ó ló ń live large in school èmi ò láìkí irú life tó ń sọ pé ó live yìí ah mo láti wá wòye in school ah kẹ tó di nǹkan mi mọ́ mi lọ́wọ́. wọ́n ti má pàdé school ṣáà máa bí máa bí ẹ pé mi lówó kémi kémi máa lọ. ó dáa mo ti gbọ́ tó bá di lọ́la màá send owó sàkáǹtì àǹtí ah, mi mi ò fẹ́ wo ọ̀la àkáǹtì yẹn o ẹ má sọ̀rọ̀ báǹkì fún mi mi nira la àfi kí n lọ sí báǹkì tó lè owó yẹn gbà èmi lè mi ò lè mísìlẹ̀ ṣe ọ̀hún mọ́ ẹ fún mi lówó yẹn ẹ fún mi lówó kí n máa lọ. mo ní màá sẹ́ẹ̀dì ẹ̀ sákàǹtì kò máa lọ àbí báwo ni mo tún ṣe fẹ́ sọ bí ṣe máa ti bá rówó ni màá sẹ́ẹ̀dì ẹ̀ sákàǹtì kò sí nǹkan tí mo fẹ́ ṣe sáínà. Ah. ṣé ò dúró jẹun? mi jẹun kan sẹ́ẹ̀dì Oh. <laughs> láti campus fellowship láti wa. <laughs> go on go on. à ń kéde ìyìn rere Kristi fún àwọn ènìyàn. bẹ́ẹ̀ni ẹ gẹ́gẹ́ bí ààrẹ ṣe rí yín pé ẹ̀yin náà ọmọ skul à ń bílẹ̀ yín náà àwọn pé kí a fi oúnjẹ mi bọ yín kí ìlọsíwájú lè bá ìgbésí ayé yín you talk now you never talk. ẹ ṣe gan thank you so much pé ẹ ti fún wa ní audience àti àyè láti bá yín sọ̀rọ̀ ẹ ṣe àdúpẹ́ náà ẹ jẹ́ jẹ́ ká ṣí báìbù wá sí John three sixteen. ẹ ẹ ẹ fi John John tó ń pè yẹn fi yẹn sílẹ̀ náà bóyá kò yé yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta máa jẹ́ kó yé yín sìn discovery fund ni àwa àwa máa ń discover nǹkan téèyàn bá ní fúnyàn ní bóyá kò yé yín sórí ìwọ bó ṣe fine ìwọ náà bó ṣe fine ìwọ tiẹ̀ sórí gbogbo yeah. Mercy Johnson yẹn eh, ò oh, fi ṣe nǹkan kan ó kàn ń gbé báìbù káàkiri I mean it's so stupid of you. and even wọn understand ṣé àwọn tó máa ń ka báìbù yìí ó máa ń dùn pé wọn kì í máa understand báìbù dáadáa even báìbù gan tẹ gbé dání ó sọ ó ní ìjọba ọ̀run kù aráyé ẹ yí padà onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó báwo tí a mú. <laughs> ẹ sì bóyá orin tó ń kọ yẹn ò yé yín màá jẹ́ kó yé yín sìn ìwọ wo bó ṣe fine and now Mercy Johnson yẹn kí ni nǹkan tó fi ń ṣe. look at fine boy kéèyàn fine bí eléyìí kó a máa gbé báìbù káàkiri ó dàbí pé ẹ lówó lọ́wọ́ ni problem yìí àwa ní dọ́là. ẹ sì tí o bá ní owó you are just a disgrace to your religion. ẹ ìwọ́n tiẹ̀ ni mo bá nọ̀rọ̀ sórí bó ṣe ga ó hìch dáadáa ó rẹ̀ wá òkè ọ̀pá mọ́sí ẹ̀ báwo ló ṣe báwo ló ṣe ṣe. ẹ wo ẹ wo ẹ wo ṣe rí gbogbo ọ̀rọ̀ owó àti afẹ́ ayé yẹn asán lórí asán ni vanity upon vanity ni bóyá kò yé yín àwọn fẹ́ lọ ṣe fàájì ni àwọn tí wàá dúró dé wa. nǹkan tó ń sọ fún yín àwọn fẹ́ lọ hook up pẹ̀lú àwọn boys wa seventeen fifty nine. i mean àwọn big boy. kò ń ṣe àwọn big boys ni kò ń ṣe àwọn. tó wà lọ́wọ́ bíi tiwa. wọ́n wà òkè dáadáa. my brothers ẹ má yẹ ká ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ẹ jọ mi ì bá kọ̀rọ̀ yín kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́n kan a fẹ́ sọ àbí. fúlàkì lẹ́ẹ̀bí mi sílẹ̀ ká <laughs> twenty orí mi ni lọ́nà ẹ̀tìtì. kódà kò yé wọn kò yé wọn àwa náà ti wà ní ayé lẹ́rìí kò yé wọn àti àtúmọ̀ àti àtúmọ̀ àti àtúmọ̀ àti àtúmọ̀ àti àtúmọ̀ àti àtúmọ̀ àti àtúmọ̀ àti àtúmọ̀ àti máa ṣẹlẹ̀ ẹ̀sìn. kí ló máa ṣẹlẹ̀. sórí àwa nìkan kọ́lá máa mọ bó ṣe lọ. Mhm. ká bọ́ sí gbòòrò nsìn ká lọ paint green. white green. Ah, ọ̀rẹ́ ayé wọn ti bàjẹ́ ìgbòho. ayé yín yóò ṣe rí nílẹ̀ ríhùn. ẹ ẹ bàbá ẹ ti ń fàágùn jù ṣé bí wọ́n máa ń sọ wípé wọn kì í máa ń gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ni ilé ìtẹ́sán yẹn ti pọ̀ jù. àwọn tó sọ bẹ́ẹ̀ fún wa ò lájà ni wọn ò ládélẹ̀ kedere fún ọ wọn ì gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ bí bí bá ṣẹlẹ̀ abọ́ rẹ̀ gbọ́dọ̀ sọ kí bí bàbá ṣẹlẹ̀ lórí awọ máa wo ni. ẹ ẹ bàbá ṣe rí kí ọlọ́dẹ tó sọmọ ẹ ní ògún gbèmí ajẹ́pọ̀ ti fi ṣe ẹran ṣíṣe ó ti fi dá nǹkan ṣe ni o. ọkarị nítorí ojú tèmi fi rí kọ́lẹ̀ yìí fi ń wò. ẹ sọ fún wa pé ẹ bó ṣe máa rí ni ajẹ́ yé yín dáadáa. wo ìtẹ́sẹ̀ ni wípé ẹ lọ rèé ṣètùtù ọ̀run bẹ́ẹ̀ bá ṣètùtù ọ̀run ẹ̀yin náà wò ó ẹ̀yin ẹ̀kọ́ mú ẹ̀kọ́ ń nọbó yín ẹ̀ ṣètùtù ọ̀run ẹ̀ bìkítà kankan tẹ́ bá ṣètùtù ọ̀run

báwo yẹn sá bẹ́ẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó rẹ̀ ń kúrò mẹ́ òun sá kí ni gbogbo eléyìí sìn. bàbá àánú gbádùn ọ̀pọ̀ àrò àtọ̀ ọlọ́mi láì gbọ́ iṣẹ́ bẹ́ẹ̀ náà nígbà tá a dẹnu kámpọ̀ olóyìnbó ẹni àwọn òyìnbó ẹni à wọ́n sọ bọ́dí báńgà àmìlà ló ti kún bẹ́ẹ̀ náà àti wàá lọ́sẹ̀ à ń ta tírẹ́tà ọmọ ẹ̀ lásán olóyìnbó pa wọ́n. ó wọn ṣẹlẹ̀ ní pé ó dà pé àwọn yẹn important sí ẹ o ti gbọ́ ìṣó gbọ́ àmẹ́ta tí mo pa ní kámpọ̀sì yẹn ó yà sacrifice ni fọmọ tí mo pa sisi mi ni mo à kí ló ń ṣe yẹ mo lọ́ọ̀fọ̀ ọmọ yẹn náà. ok dúró ná àwọn tó bá pa ẹ̀ sìn kí ló fẹ́ máa sọ òun káwọn ìyàwó máa sunkún lé nìyà i no like am at all ọlọ́run. mo ń ṣẹlẹ̀ mi ò mọ̀ ń pa yẹn ó ti ṣẹlẹ̀ ó ti happen ṣé o rí a ní láti ṣe kíni ká dí ìṣẹ́ ṣó ti gbọ́ ó ti happen kò sí ọ̀kan tá a lè ṣe mọ́ ṣó ti fẹ́ gbọ́ ó ya ìlú òkè eré mo ń lọ nìyẹn eléyìí tó ń ṣe kí ok tó bá ti mú ìyá ẹ náà yù ìwọ nìkan ni mo lọ nìyẹn kí o fẹ́ gbogbo wàhálà yẹn nà. ẹ ó ti dàbí èèyàn àbí ó dá ogun ẹlẹ́dọ̀ọ́sán ó ń lọ àbí kò sí wàhálà ìyá aláìjẹ́ ló máa sunkún bí. tọmọ yìí ò lè jí padà má fi ronú ṣe rẹ léṣe mo bẹ́ẹ̀ torí ọlọ́run ó ti tó o látijọ́ tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ mí rò pé ó jẹun rárá rárá tó torí ọlọ́run. kò fún mi lára rárá o sọ pé o mọ̀ pé ó máa kú náà ẹ́ àdúrà tá a máa máa gbà ní kọ́lọ́ ń jọ kó bá wa dé ẹyọkan tó kù sí kọ́kọ́ oníṣẹ́yọkan ó máa dirun ó máa digba fún ẹ lágbára ọlọ́run. tó kẹyọkọ. gbogbo ẹkún tó ń sun yóò máa ń dàrẹ́ síyàn lára ni o lọ gbé kúrò lọ́kànjọ́ torí ọlọ́run ẹ́ mò ń bẹ̀ jọ torí ọlọ́run lọ gbé kúrò lọ́kàn. Eh, sista àfi kẹ́ ẹ ní sòrò gẹ́gẹ́ bí àǹtí ṣe sọ yẹn torí ta bá ní káwò bẹ́yìn ṣe ń sọkún yìí káwà tó kù náà bẹ̀rẹ̀ sí ni máa da ẹ̀kún jọ àfàìmọ̀ ká má sọ bí di odò àmọ́ fún di èyí ẹ jẹ́ ká fi ògbó lẹ́fọ̀ lọ. Túndé jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tó lọ ti lọ àmọ́ nǹkan tó lọ́n fi ṣe. jẹ́ ká fi sílẹ̀ fọ́ lọ́hùn ó yọ lọ́hùn bó ṣe ṣẹlẹ̀ o kò wọ́ ọmọ yẹn gan kó kú. ó máa ń ná òògùn kó máa Ọlọ́run ti sọ pé ní gbogbo ohun ká máa dúpẹ́ lóòótọ́. Ẹ wo ẹni tó kú ti lọ o. A dẹ̀ dúpẹ́ fún àwa ta wà láyé tí ayé ṣì wà fún wa láti tún gbogbo àwọn, ẹ́, ṣùgbọ́n tó wà nílé ayé wa àti tún ṣe. Ẹ wo sórí ẹni tó, ẹni lọ ń ti ẹ̀ṣẹ̀ tí ó kú sí yẹn kò tọ̀nà. Kò yẹ kí ó ṣẹlẹ̀ sáwà náà torí a ṣi lọ́pọ̀tunity àti ronú pìwàdà. Torí Ọlọ́run fẹ́ kú ẹlẹ́ṣẹ̀, àfi kó ronú pìwàdà ẹ̀jọ̀ nítorí Ọlọ́run bá ṣe ń kàwé wa tí àwọn òbí wa rán wa síbi ilé bí ká wá kàwé ẹ ká fojú sí wa ká dẹ̀ súnmọ́ Ọlọ́run ó ṣe kókó ó dá mi lójú pé ohun tó ṣẹlẹ̀ yìí á lè jẹ́ kí ẹ̀yin náà ní àtúnrò nínú ọkàn yín pé kí ẹ lè change for the better àbí brother. àmín àmín bẹ́ẹ̀ thank you uh, like my brother has uh, rightly said Sherry mo kò fẹ́ gbà wá níyànjú ni wípé nírú nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀ ó ní ẹ̀kọ́ kan tí ọlọ́run fẹ́ yọ jáde fún wa nínú ẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tí bíbélì sọ nínú ìwé John three three Bible sọ fún wa wípé Jésù sì dáhùn ó wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe wípé a tún ènìyàn bí òun kò lè rí ìjọba ọlọ́run wọ̀ my brothers ẹ ṣe jẹ́ ká fi ohun àtijọ́ sílẹ̀ si ká gbé ìgbésí ayé titun ẹ jẹ́ kò ń ṣe pé kí a bí ènìyàn bí a ṣe bí wa nínú obìnrin ṣùgbọ́n kí a di ẹ̀dá tuntun ká rí olúwa ká rí jésù kristi bí olúwa àti olùgbàlà wa bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ gbogbo tó bá ń jẹ́ ti ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká kọ̀ sílẹ̀ láti wákàtí ọ̀wọ̀ ẹ lọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fi kẹ́kọ̀ọ́ please my brothers. Hmm? ẹ wò ní kókó kan tá a sọ ni pé kí ẹ fi ayé yín fún jésù kí gbogbo àwọn nǹkan èrí àwọn ìwà pálapàla, àwọn ìwà tí ò bójúmu tí ń wù kí lè fi sẹ́yìn. All things will pass away. Everything will become new in your life. Ẹ̀yin náà lè máa gbé ìgbésí ayé ayọ̀, ìgbésí ayé tó jẹ́ pé nǹkan tí ẹ bá fẹ́ lọ́wọ́ Ọlọ́run la ṣe fún yín. Kò sí nǹkan náà tí ẹ fẹ́. Pastor, ṣé ẹ wá kí wa ni? Bẹ́ẹ̀ni. Ẹ máa lọ. Um, onígbàgbọ́ ṣé mo lè béèrè ọkọ lọ́wọ́ yín. ṣé mọ́tò ló gbé yín dé ibà ni àbí ọ̀kadà. ẹ dá nǹkan tí mo béèrè lọ́wọ́ yín náà tó bá jẹ́ pé mọ́tò ló gbé yín wá síbi báyìí ayé onímọ́tò yẹn ò ní dáa tó bá jẹ́ pé ọ̀kadà ni ayé ò ní dáa i mean gatekeeper tó ṣí gate fún yín kan tẹ́ fi wọ́ bíbá ayé ò ní dáa. Oh, now you know what i want you to do for me now stand up and get body and get out of this place. ọmọ eh, eh, eh, oh, nǹkan tó dùn mí lọ́rọ̀ yìí ni pé. àtijọ́ tẹ̀ ti máa ń wá síbi ṣé mo pa ti fún yín ní chance tẹ ní ilé níjà èmi ta tún wá fún yín ní opportunity pé kẹkàn sọ nonsense tó wà lẹ́nu yín ẹ tún sọ̀rọ̀ àná yeah, get out. Now get your dirty, stinking, uh, God-forsaking, devil's fucking just money get out of this place. Is it just to go? Mark, am I rich in you? I mean, what, what's the meaning of all this rubbish? sí wàhálà bá mi jíṣẹ́ fún ọ̀nàrẹ́bí pé mo ti rí i pé máa dẹ̀ máa get back sí wọn máa pè wọn lórí fóònù ṣùgbọ́n. ẹ ṣe sà. Um, please, um, jọ̀ọ́ bá mi pè next person. All right. How are you? Yes, sir. Yes. Ah, everybody right? bẹ́ẹ̀ sà. okay lẹ́tà yìí. o ti tọ́ sir? you can go. ṣe ah, lọ all right god bless you. ta bá ní sóyún tó ní tó bá bímọ kó ránṣẹ́ pè mí dandan ni màá wá kí ẹ béèyàn bá wáṣẹ lọ síbì kan appointment letter ni mo mọ̀ tán fún yàn kí ló jẹ́ encouragement letter tán wá múlẹ̀ ẹ lọ́wọ́ ẹ̀. ẹ wo bọ̀dá mi olóhùn kúkú ṣe ìyanu infact ọ̀rọ̀ orílẹ̀-èdè ti wá sùn yàn àdúrà lákùn máa fi ran àwọn olórí wa lọ́wọ́ ẹ wo òórùn gún tẹ̀ dàbí ọ̀rọ̀ olówó ọjọ́ kan ni tó gbọlọ́dẹ tó ní kò gbúdọ̀ sùn kò gbúdọ̀ wò kò dẹ̀ gbúdọ̀ kúrò ń ta lóòótọ́ ọlọ́dẹ ò sùn kò wó kò kúrò ń ta ilẹ̀ wa mú olówó ọjọ́ kan tó pọ̀ lọ́dẹ pé kò múlé ṣé kó lọ fún rẹ kó lọ pòlè wà mú mi nígbà tá ní kéèyàn kàwé téèyàn kàwé tán pẹ̀lú owó bíbí tẹ̀sán léèwé tẹ̀tù kàtún tí ò ṣiṣẹ́ láìpẹ́ iṣẹ́ wa ìjọba pèsè iṣẹ́ ni iṣẹ́ àwọn oníṣẹ́ àdáni á máa dààyàn káàkiri ni ẹ̀wò kọ́ lọ́n ṣàánú wa ni o dáàdi mi lágbára ọlọ́run ẹ̀dẹ̀ máa ríṣẹ́. àmín. àmín. ṣé ikú wà tá a lè jẹ. oúnjẹ ìwọ̀n bá gàrí tó pè lọ́wọ́ màní kò ń fi rónú ká tẹ̀ rò pé bínú bá ti lè dùn àní nígbà ìgbìmọ̀ náà. ṣẹlẹ̀ lórí ilé iná ó yẹ kẹ́ ti yọ gbogbo kí nọ́nsẹ̀nsì. tó wà lára ilé kúrò ọdún mélòó lè fẹ́ fi kọ́lé mẹ́ ó yẹ kẹ́ ti yọ gbogbo ranu igi tẹ kó sí ara ilé iná. à ń ṣiṣẹ́ ṣé ẹni gbogbo igi tí ẹni ta tó sí yẹn igi yẹn ló mú lé dúró bí ò bá sí igi yẹn ọ̀wọ́n kọ́ńkírẹ́tì tá a ṣe kò ní ríbi nágbára oníyẹ ká tó igi yẹn síbẹ̀ gbogbo igi tí ẹni yẹn ló ń ṣiṣẹ́ kì í ṣe ogójì ọdún nígbà tí màá kọ́lé kirikiri ó lé lọ́gọ́jì ọdún àti márùn-ún tí mo ti ń kọ́lé kirikiri shut your trash. When niggas are talking, you keep quiet. You think it's easy? Back in the days in United States of America, and she bẹ́ẹ̀ ni mẹ́. See, gbogbo abíyá mi báyìí ni wọ́n ti mú. Apá mi òkè So I can do anything. Mo lè shoot a kó I don't care. I don't even wanna care about your age. Tó bá lè ṣiṣẹ́ drop it fẹ́ẹ́ ló máa ṣe náà. Are you mad? Shut your trash and be a good listener. Ẹ bá mi bẹ̀ẹ́, ẹ bá mi ṣàlàyé fún àwọn òṣìṣẹ́ ní à ń ṣiṣẹ́ ní kọ́mọkọ́mọkọ́mọkọ́mọ. Ẹ ǹ baba ṣe mọ̀ pé bí mo ṣe máa ń bá yín sọ̀rọ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ ni ṣe máa ń bá yín sọ̀rọ̀ mo kàn fíìl pé mo nírú yín ni bàbá ni o now ṣe mọ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ah. tó bá fi máa di ọ̀túnla mo fẹ́ kẹ́ wó gbogbo sáìdì lè kó ti dé. káwọn ah! kiri ajé alájẹ owó olówó òun ah! mi ṣe nǹkan kíkí fọwọ́ mi bàjẹ́ ń wá rọ̀ràn. mo gbowó lọ́wọ́ yín ni. òtútù owó ló mú mi break this place down simple as that nǹkan ta fẹ́ nìyẹn. bàbá títí ọ̀tún la ẹ̀ wọ́ bẹ̀. ẹ̀yọ́ bí wọ́n lé fún mi ọjà lé ẹ̀yọ́ bí wọ́n lè jẹ́ yọ kéékèèké ọ̀ríwọ̀ tí wọ́n ti pọ̀ náà àti jẹ́ àti mú ẹjọ́ ọmọ mi tẹ̀ bá a máa sọ̀rọ̀ sí mi èèmọ̀ yàrá àwọn atẹ́jà náà mi. gbọ́ mi báyìí ná ẹ̀wọ́ ẹ̀sìn owó bíbá fún mi ẹ̀yin ọmọ ọ̀la mi ẹgbẹ́ ọmọ mi kẹyọ ó kéde omi lórí mo dẹ̀ gbọ̀n irú kí wàá délé ìtòlú ọlọ́run àti pé sí àti jẹun àti mú kúrú mọ́ ní ọ́fíìsì ẹ káàbọ̀ sí àdúndé ní ṣá o ọmọdé yìí dà jíde jíde dà jíde. ó sùn ni. ẹ mò ń rẹjú díẹ̀ nígbà táwọn wọ́kà tó ti dé. rẹjú níbo wọ́n bí wọ́n gbọ́ bí bàjẹ́ ní táwọn ọmọ tí ò tẹ́gbọ́n mo ń sọ̀rọ̀ sí mi torí ẹ̀. wọ bàbá èmi kọ́ ló yẹ kí n máa kó pákó àwọn ọmọ tó yẹ kó máa kó. ìwọ jẹ́ bí wàá sọ fún ọmọ tó máa kó o sọ fún ọkọ kọ ọkọ ni. fún náà ni mò ń sọ má fi kanra mi mi pé wọn ò tí ì dé tó máa dé wọn kò kí ni big deal bẹ́ẹ̀ sìn. ó dáa spẹ́ẹ̀dì lórí òrókùn bẹ́ẹ̀ yẹn. ẹ máa kú bíi mẹ́ẹ̀ẹ́dógún fifteen torí twenty five dẹ̀ni tẹ́lẹ̀ ṣe kó mẹ́wàá kúrò mẹ́rin. mo kó mo lọ mo lọ fi jàmọ́ láṣú ni àpọ̀dà mo kó lọlé tọ́lọ́ kákiri fún mi jàre. bàbá máa ń sọ fún yàrá tẹ́ máa ń pa ẹ ó ọ̀gá ṣé ò sí ó. Ah. ẹ wo ah. bàbá mi ò kí máa ń láìka máa dá lójú ọlọ́run ẹ wọ pé bẹ ṣe dánú bíyàn lẹ́ẹ̀kan ẹ. kan òun ló jẹ́ ká gbàgbé nǹkan tó yẹ ká sọ fún yín wájú tá mẹ́. ẹ má bínú ẹ foríjì mi o. ọ má bínú tá a bá ń sọ̀rọ̀ ẹ má má ṣí fìlà ṣé kí ló kàn mí pẹ̀lú fìlà tẹ́ ń ṣí. ilé yóò bá fìlà ṣíṣọ́ fi ń ṣe tó bá jù yàn lọ. get out jàre ẹ má má sọ pé ewu sẹ́yìn nìkan lè má kọ́kọ́ ní irun funfun lórí ni. ṣé mo tó ṣẹlẹ̀ ṣé mo kó mo jù yín lọ because a bá ń sọ̀rọ̀ owó mo ní owó àti mo lè ra gbogbo fámìlì yín ẹ mọ sí fìlà kí ló kàn án pẹ̀lú fìlà tẹ̀ ń ṣí. ṣé mo kọ́ tí máa sọ fún yín ẹ take time o ṣe one naira lè ń ná sórí ilé tẹ̀ ń wó iyọ̀ ṣe rí nǹkan tó yẹ kí n fún yín lẹ́ẹ̀kan lélẹ̀ ọ̀rẹ́ wa tó wà lamẹ́ríkà ló send kíní sí wa àfi print ẹ̀ jáde nǹkan tá a fẹ́ gangan lélẹ̀. a fẹ́ kẹ́ kọ́ nǹkan báyìí ẹ wo ibi tẹ bá. ẹ ká sọ. is papa jẹ́ papa jẹ́ jésù mi o olúwa jésù mi olúwa <laughs> jésù mi papa j. báwo <laughs> ah, wá sí àwọn bàbá. kí ni a ṣe ni ó láti jẹ pé papa j wa kọ. bàbá j ó dàbí ẹgbẹ́sẹ̀ wá fún bàbá yà mi. ṣé ẹ mọ bàbá rí nàbí ṣé àwọn ọmọ yín ni wọn. ọmọ iṣẹ́ mi ni. shut up. ọmọ iṣẹ́ àbí. actually ìgbà tí mo ṣetán ní school mo wá ṣe káàkiri ìgbà tí mi rẹ̀ rí i mo dẹ̀ ti ní family láti ìgbà tí mo ti wà ní school yẹn ló ń gbé kí n wá nǹkan tó máa pa ọ́dà kó tó di pé màá ríṣẹ́. fi bricklayer pa ọ́dà. eléyìí ni the list nínú àwọn ọgbẹ́ tí a ní and now we are no more interested in this a fẹ́ break ẹ̀dá káfí kọ́ ilé tó wà ní vogue tó ń lò ní America sami. ẹ̀yin lẹni lè. ẹ ibi ìyá kan kékeré kan wà máa sá pamọ́ sínú bíi yìí ni hmm. láfítà tọrẹ mi wá send new building tó wà lamẹ́ríkà sọ aláwọ̀ pé kọ́ bá wo gbogbo side yẹn so construction yẹn lè ó lè jẹ́ nǹkan tá a fẹ́ gangan. you know wetin i dey look for opportunity as e go change rárá rárá e just dey <laughs> i don miss anyways i don miss i don miss it. ẹ ẹ bàbá jẹ iṣẹ́ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ kí la lè ṣe náà. Uh, jẹ́ ká kàn án bàbá jẹ́ ká kàn án. you know what we do. you too many car kí la kàn mí ní nọ́mbà mi ló wà lórí ẹ do you have phone. ẹ mo ní mo ní phone. ẹ o máa ń lo card sórí àbí. ẹ má wọrí màá pè màá pè. kí bu dọ́là fún ẹ kó lọ fi kó lọ fi recharge. má wọrí láìpẹ́ láìpẹ́ rárá. ẹ bàbá ẹ ṣe bá a ṣe sọ yẹn. ẹ ah ọba jim ọba jim. it's looking good. <laughs> o yàtọ̀ rárá just like. I like that. Hey ẹ ṣiṣẹ́ yẹn. ṣíṣe o máa jíde. bísí o ti mọ̀ wọ́n rí wọ́n jẹ́ kí mo bá sọ̀rọ̀ bísí o ti mọ̀ wọ́n rí. adé lọ sùkúl. ó kàwé rẹpẹtẹ náà. Baba J eléyìí tí mò ń wò ṣe ló dàbí ẹni pé nǹkan fojú lóúnjẹ. I know say you know book. Èmi mọ̀ pé mọ̀ wé àtìgbà láti wà ní school ah, you know book very well. Ṣebí na you. Eh, promise tèmi máa wá ṣe ni pé oṣù ọ̀dọ́rùn I go get job for you. Màá fún ẹ níṣẹ́. Eh, wo brother ìgbógun ṣẹlẹ̀ kọ́ ni pé mò ń wáṣẹ́ gan-an gbogbo tó máa ṣe máa gba owó oṣù ìyẹn kọ́ ló ń ṣe mi torí owó oṣù yẹn ò lè dàbí kí n lówó bíi ti tẹ̀yìn. Ẹ wo ẹ wo bẹ́ẹ̀ ń ṣe wà ẹ wo kọ́ tẹ̀ ń kọ́ wo ìyá yín jẹ mí gan o ẹ kàn lè wá mọ̀ ni bùkátà pọ̀ lọ́rùn mi lọ́mọ ìyàwó àbúrò wọ́n wà lọ́rùn mi náà ìyá ń jẹ mí gan iṣẹ́ wà lára mi ẹ̀kàn ní mọ̀ nítorí ìkọ́tà náà ṣe ń ṣàánú mi nìyẹn wọ́n á ti wò ní pé ah, ara ẹ̀ fresh wọ́n mọ̀ pé ìkọ́ tó wà ìkọ́ tó ń fèsì lé òye zì kí ni wọ́n fẹ́ lówó bìtì yẹn ni. <laughs> lówó bìtì wa. bẹ́ẹ̀ni. ẹ eh, bàbá jẹ nígbà táwọn school gan bó ṣe ń lọ fáwa you know as e dey go for us our hard gan ni hard die èmi gan rẹ́dí àti hard torí lọ́wọ́ báyìí ìyà yìí ti pọ̀ jù iṣẹ́ yìí ti pọ̀ jù àti mo ti ṣetán láti skul tí mi ní ọkàn mo dẹ̀ ní bùkátà rẹpẹtẹ mo lábúrò ọmọ ìyàwó tí mò ń bọ̀ ewu ìyàwó ṣòro lára mi ni o tó gbé ojú mi náà máa ń dán nǹkan táwọn ọ̀sẹ̀ ń ṣàánú mi nìyẹn bọ́ ẹni tẹ́ mọ bó ṣe ń lọ ni mo yẹn sọ fún yín pé ìyà ń jẹ mí mo dẹ̀ fẹ́ lóbi tí yín náà. ẹ bàbá jẹ àwa ṣoògùn owó ni o a ti fi plus kún. ẹ ẹ ṣùgbọ́n oògùn owó ni owó oògùn àti lówó ẹ ṣe nǹkan fara yín tó dáa nìyẹn èmi náà fẹ́ lu ṣoògùn owó ni ó wà ní bíbélì pé ìwé àtẹ̀gbò òbàtẹ́yìn kan fọ́jú ń jọ́ kínní àná jésù rí i pé àkójọ ẹ̀fọ́ lọ já ewé rárá ẹ̀ ló dẹ̀ fi ra lójú jẹ́dẹ̀ là èmi ìwé àtẹ̀gbò ni oògùn kọ́ nìyẹn. pásítọ̀ wọ́n lè máa fi ìyìn rere Jesus Christ. ìyìn rere yẹn náà ló ni mo sọ yìí tí ìyìn rere tí ìyọba abiribi mo dúró tí mi lò ó tí tó mo máa preach báyọ̀ ṣe máa tèmi tó bá mo park mọ́tò tí mo kọ́ ní gidi tí wọ́n á sọ pé kó gba jésù pé kò tí jésù ṣe fún mi lélẹ̀ òun náà lè gbà ó lọ sọ pé i will supply your needs according to his riches in glory gbogbo owó tó ní in glory ẹ̀ ó yẹ kí èmi náà ní nìyà. so ready láti ṣògo. bẹ́ẹ̀ni. bá mojú ògùn nípa bìnírè ìwọ ọmọ owó ọba gbàjẹ àdúrà rẹ ọgbà oníṣílẹ̀ fún ọ ti bá sọ̀rọ̀. a ti sọ everything dénúdénú. ẹ wọn náà ti bọ́ ọ sọ̀rọ̀. bàbá ó ti sọ fún mi. ó sì ti fara mọ́. ṣetán. kò sí wàhálà àdúrà rẹ ọgbà sọ níyà. ìyá mi ò sí mọ́. ọmọ ńkọ́. ẹ ni mo bímọ ọkùnrin kan. ọbímọ ọkùnrin kíra rẹ kú oríire ọmọ rẹ lálò kí ni bọ̀ lẹ́rù ńláyà rẹ fi já kò ní bẹ̀rù sí i ndí ń bẹ́lẹ̀ yìí ọ̀la kú lọ kò jẹ́ ń tọ́ fòyà sí rárá ọmọ wo àwọn mẹ́wàá àwọn sẹ́ẹ̀tì mẹ́wàá tí mo ṣe fún gbẹ̀yìn ọmọ ẹni méjì péré ló kú kò sì ṣe sẹ́yìn lọ́pàá wọn o ajẹ́pọ̀ yan kádàrá tí a ní o ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ fún ọ délẹ̀délẹ̀. ẹ ẹ ó dá mi lójú pé ikú ikú kan kò ní pa ọmọ mi bí kò ṣe yíyẹ. àmọ́ tí ẹ àmọ́ tí ẹ ẹ̀wọ̀n rẹ̀ lè gòlè mo ti rí nù ọ padà wáyìn ẹ̀ wà fún ọ ní nǹkan kan tó lọ lè fi kàn lára bàbá ti fi kàn lára báyìí wọ́n hmm, lè fẹ́ mọ̀ sí bí ẹni fẹ́ mọ̀ sí ara tó máa lọ́kọ́ ìkan. a máa ṣe kò yé mi má fi kàn lára má ṣe báwo nǹkan tí wọ́n ń try láti sọ ni pé a fẹ́ ṣe bí ẹni pé ó máa fẹ́ sick as in bí pé èèyàn sick. ẹ ẹ ààrẹ ò ní yá so táàrẹ ọba wa yá bá ṣe pé títí títí tí láéláé ni ẹni pé kí wọn wá di kó di àgbàna sí wọn lọ́wọ́. irọ́ sickness tá à ń sọ yìí bíi láàrin seven days náà wẹ́ẹ́ fi ṣiṣẹ́ yẹn ẹ̀ eh, ò ní sickness yẹn. àárín ọjọ́ méje ni sickness yẹn máa wà. ẹ eh, àárín ọjọ́ méje péré. ẹ eh, lẹ́yìn ọjọ́ méje àrẹ àyà. ó yóò dáadáa. ẹ àárín ò lè mọ ẹ. àwọn àwọn àwọn mọ̀ ń pa ẹ̀ gidi bẹ́ẹ̀ ni bí yorùbá ti wá lọ ah, ajé wọlé rẹ nù kọ́ mọ́ kájé mọ́ra. ẹ ṣe bàbá ẹ ṣe rí bàbá jẹ́ ìtẹ́ ìwòyí ah, àwọn ilé òye kan máa lówó a ṣe rí nígbà tá a wà ní skul e ẹ fi kò. kò yẹ kó máa lo àwa ẹ fi kò ni wọn. kẹsì rẹ adáfọkàn rẹ balẹ̀ ọtí wọlé ajé ajé sì ti sùn. sórí àwọn ìdábọ̀ wọ́n ní ìṣẹ̀bọ ní ṣe bí ẹ̀dá ṣe wáyé pò máa rí náà ló máa rí kádàrá ò ní yẹ láláì má gbà bí ọmọ ọkùnrin ò báyìí tí ì dópin ọbẹ̀ kò ní sinmi ẹran jẹ o bí ẹ̀dá ò báyìí tí ì wá dé òpin ìrìn àjò ó máa gbìyànjú láti tẹsẹ̀ mọ́rìn ni Ọlọ́run wà pẹ̀lú wa. ẹ ṣe gbọ́n sá correct ṣé gbogbo àṣẹ lèèyàn máa ń sá lóhùn ni. èmi kò rò pé kàtún náà nìkan tó bá mẹ́rin kárí. káwá tún nínú ilé wa ó bẹ́ ta. ó tó fẹ́ wà ń tó bá wù kó wà ń jàre ṣe wà ń Chide, Kini. have you seen this? Kini. see it's an appointment letter. Hmm? wo ká ilé official house forty on my salary oh my god èmi lọ́lọ́ ń ṣe yìí fún Babájídé I didn't know you will honor me this way oh god I didn't know you will honor me this way you honor me so much thank you Jesus Babájídé Babájídé ah ìyá ẹ ti tán olóhùn mi ò ṣe é. Ah, àyẹ̀dá mi ò ṣe mẹ́ta ló mo dúpẹ́ lọ́wọ́ yín pé yà yóò gbé pé yà yóò wọ́n pé jù yín lọ ah, ọlọ́run mà ṣe o ọlọ́run mo dúpẹ́ o. ẹ pẹ̀lẹ́ brọ́ra jíde. yes sir. ẹ eh, ìyàwó yín kọ́ ó sáré lọ máṣọ tó máa fi pàrọ̀ wá ni. ẹ má wọrí ẹ jókòó jésù àgbà àkóso. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ń bọ̀. God There is power in the name of Jesus. Every knee shall bow. In the name of God, there is power. In the name of Jesus, every knee shall bow. Ni orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa o, ẹ̀mí mímọ́ o, ó mo, mò ń pa láṣẹ báyìí. Gbogbo àjòjì ẹ̀mí gbogbo àjòjì ẹ̀mí nínú àgọ́ ara ọmọ yìí tó ń fa àìsàn tó ń fa àìlè sọ̀rọ̀ tó ń fa káwo koko olúwa o ẹ̀mí mímọ́ o ó yá máa lè jáde àmín ó máa jáde lọ bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ pa láṣẹ wípé ẹ̀yin ló ba àlejò wọ́n sì fi ìbẹ̀rù borí o sájáde níbi kan láti wọ́n oh, tó bá rí bẹ́ẹ̀ olúwa. pásítọ̀ ẹ ti kọ ẹ o torí kọ o torí kọ o ah. torí kọ. Ah.

ẹ baba bàbá ọmọ yín nìyẹn nǹkan tẹ sọ pé ẹ máa ṣe. tí nǹkan bá ṣe tó fi kú tí ò jí mọ́ máa fọlọ́pàá gbé yín ni tẹ ti gbọ́. jíde jíde irú kọ̀tọ̀kọ̀tọ̀ rú wa rè ọlọ́mọdé ọ̀mẹ̀là ọlọ́mẹ̀là kátakátá ṣé ìwọ gbọ́ bí ẹnìkan tẹsẹ̀ ẹ bodò tí ó tún mọ́ kígbe òtútù bí. ajá wá gbé nǹkan rẹ̀ tọ́ra rẹ jẹ́ pó. mi ò kí ń láì kí máa máa ṣe iṣẹ́ lórí blackberry bí screen yẹn ṣe kéré yẹn ó kàn máa mójú dùn mí kí wọ́n máa lọ gbàgbó láti kékeré. gbàgbé the beans. ẹ má gbójú bọ̀rọ̀ fún ọ ọ̀daràn ni wọ́n ọ̀daràn gidi gan. this is inspector Ajibike from state say CID. <laughs> oh that's that. iṣẹ́ rẹ̀ ni o iṣẹ́ rẹ̀ ni ẹ gbọ́ o bàbá aláwo yín tó fẹ́ pa mí lọ́mọ. so gentlemen gentlemen let's stay to my place so máa fẹ́ respect ara yín. kẹ tẹ̀lé mi ká lọ sí station so that you will explain yourself better so let's go. so what? Yeah, yeah, yeah. Oh, You are welcome, Nigeria State. Ẹ ra sà, how are you? Inspector Ajibike from State CID. Okay, mo ti rí yín. Ó surprise ẹ kó rí mi bí. Bẹ́ẹ̀ni sà. Má jẹ́ kó surprise ẹ. Gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, mo fẹ́ kó mọ̀ pé set up ni. Ah, oh yes, ọlọ́pàá ẹ máa gbọ́ mo kàn ní láti rọra ṣe àlàyé fún un níbi ká tó dé police station náà màá fún yín ní details tàbá dọ̀hún àwọn boys tó ń wò yìí ọmọ bíbí inú mi ni wọ́n oh yes ó ti mọ̀ wọ́n láti bàtẹ́ ti wà ní school wọ́n náwó bí ẹlẹ́dà bí ẹni tí ò ṣiṣẹ́ ẹ tún finish. bá wọn wọn náwó ló bá jẹ́ wípé táyì tí wọ́n wá bá wọn wípé mo fẹ́ máa pẹja bíi tiwọn kọ́ máa fún ẹlẹ́ja jẹ. ìgbà tí wọ́n introduce ẹ pé àwọn ṣẹ́ṣó ni àwọn ṣoògùn owó ni gbogbo ẹ̀ ni mo mọ̀ sí o ah. mo dẹ̀ ń fẹ́ kó yé ẹ pé set up ni wàá rí wípé after that náà ni ó padà ríṣẹ́ iṣẹ́ tó padà rí kò ṣẹ̀yìn àwọn méjèèjì látọ̀dọ̀ mi ìgbàgbọ́ ẹ ni mò ń dánwò ìgbàgbọ́ ẹ làwọn náà ń dánwò nítorí pé tí a bá dánrú ìgbàgbọ́ báyìí wò a ní mèèyàn ọlọ́run but mo bẹ́ẹ̀ dúpẹ́ pé ó wà lára èèyàn ọlọ́run nítorí tó bá jẹ́ lómi ní ọ́fíìsà ìgbà tí wọ́n padà bá ríṣẹ́ páwọn ríṣẹ́ yẹn a nìkan díṣẹ́ wọn mú ipò òun fẹ́ ṣoògùn owó ni but tíyẹ ò rí bẹ́ẹ̀ hmm ó nóhun òṣogùn owó mọ́ oníṣẹ́ yẹn tóun rí ó ti tẹ́hun lọ́rùn so má rí àwọn bọ́ìsì ibi ẹni mi ọ̀rẹ́ ẹ̀ gangan ni wọ́n jẹ́ àwọn ní ìmùlẹ̀ ọ̀rẹ́ téèyàn ń pè ní ìmùlẹ̀ mo fẹ́ kó fa àwọn mọ́ra. tó ẹ̀yin gangan ni onígbàgbọ́. onígbàgbọ́ òdodo ni wọ́n gẹ́gẹ́ bí a ti ṣe bí wọn. ẹ dúró ẹ bọ̀ ẹ bọ̀ dádì ọmọ mi wá ń kọ́ tó fẹ́ kí ni. bàbá jay ṣẹ́rí ti tọmọ yín yẹn set up náà ni àwa kàn wò pé bí bàbá yẹn ṣe fún yín nìkan pé kẹ́ fi kan ọmọ yín lára yẹn tọmọ yẹn bá ti ń sick tẹtún wá ríṣẹ́ ní the fifth days mo mọ̀ pé ara yín máa máa gbọ̀n ẹ máa máa sáré láti sọ pé ah kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ má wọrí ara ọmọ yẹn máa yá wàhálà yẹn àfi ń dọ́gba gbọ̀n yín wò ni seriously kò sí nǹkan kan tó máa ṣe ọmọ yín kẹ́ lè mọ̀ pàwọ́ gan fúnra wa onígbàgbọ́ làwa náà ara ọmọ yín máa yá. ẹ kò sí wàhálà ẹ wo officer kò need more. no no no no no i need i need láti ṣiṣẹ́ wa bíṣẹ́ so let's go let's go let's go. ìyẹn ò ní ká má bá wọn dé police station. let's go let's go ẹ kíra yín ẹ kíra yín. papi jo bàbá jẹ mr man. kò lè tó yẹn mọ eh, ẹ tẹ kẹrì sí. ọlọ́pàá dáàdi mi máa ń pè ta ni ènìyàn Ọlọ́run àwa gan àwa lè ní Ọlọ́run. Eh, ènìyàn Ọlọ́run náà pọ̀. so ẹ̀yin ni onígbàgbọ́. onígbàgbọ́ yà wá. Yes. As, as we celebrate. All right, ẹ jẹ́ lọ, ẹ jẹ́ lọ, ẹ jẹ́ lọ. All right. Ẹ jẹ́ máa lọ. That is life. That is life. what